you on Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ìkú fresh fm one oh five dot nine ọ̀sọ́pọ̀lì òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí mísítà Ìbàdàn ní jalè náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́ yẹ. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bomi la kò dẹ̀ ṣe a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. adúpẹ́ ọlọ́run yes Nam. a ti bẹ̀rẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ah, ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rabaji gan àti ní serere wẹ̀rẹ̀rẹ̀ kò tútù rí rárá kì í ṣe lápá bí mo ń gbóná yakinlala yakinlala sáfẹ́fẹ́ ni tó fi jẹ́ pé àní yé mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀yin náà ẹ láìkí ẹ̀ láti gbẹnu sí. Si ẹ sì máa fẹ̀mí ìmoore hàn bẹ́ẹ̀ bá wà ń sọ pé àádúpẹ́ tẹ̀ ń fún wa lájà àbálẹ̀ àwa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa láǹfààní àti kásẹ́tì gbọ́ ti yín a sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fi ìfẹ́ wa sí yín lọ́kàn tẹ́ ẹ sọ pé ibi lẹ́ẹ̀ tòsí hmm. ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o adúpẹ́ ọlọ́run ò ṣe o ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà ẹ ṣe o ẹ̀yin àgbègbè àbábà gbèǹsúè bó la ṣe pè ọ́ ṣe ṣe gbèǹsúè ni ó wà lára ẹ ọlọ́run ọwọ akọwà mọ ṣe sàmú sàmúmú àbábà sàmsúè ó wà lára ẹ. hallelujah devil is a liar. Hmm. december tí o ti dá sí méjì hmm. Hmm, àkápọ̀ ọ̀la yóò dá sí méjì kí ni àwọn nǹkan tí ó. Oh, kí là ń ka àmúyẹ oṣù kejìlá oṣù December tí gbogbo ayé káàkiri àgbáńlá ayé gbogbo àwùjọ káàkiri àgbáńlá ayé tí wọ́n fi máa ń kó kẹ̀kẹ́ tìtìtìtì kẹ̀kẹ́ kúkú kẹ̀kẹ́ mọ́ December oṣù December yìí ná kí làwọn nǹkan tó peculiar nípa December over to you. Hmm, nǹkan pọ̀ one. àkọ́kọ́ a máa ń rí gẹ́gẹ́ bí òpin ọdún. ok àwọn tá a ti rí ti pẹ́ oore ọ̀fẹ́ láti tún ríra. àwọn ẹ̀kọ́ àti ọ̀wálé ẹ̀wọ̀n wálé. ok lẹ́yìn ìgbà náà a tún wá rí i pé lórílẹ̀‐èdè nàìjíríà hmm. lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń wo oṣù kejìlá àtoṣù kínní pé kí ló ń ṣẹlẹ̀ láàrin oṣù yìí a hmm. máa ń gbàgbé pé oṣù mẹ́ta ló wà láàrin december àti january oṣù kejìlá bẹ̀rẹ̀ láti december first ah. ó sì parí ní december twenty five. ok oṣù kẹtàlá ìyẹn ni à ń pè ní dijan ó bẹ̀rẹ̀ ní december twenty six mhm. ó sì parí ní january ten. Hmm, ó ní mímọ́. so oṣù kínní gangan gan ó ṣẹ̀ hmm. wá bẹ̀rẹ̀ láti january eleven ó parí ní ibi tí january parí sí gangan. Hmm. so àwọn owó tá a bá ti wá rí àwa náà kùkù kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ ọdún ọdún owó december àná tán december twenty five. kí ni ń owó december kí ni owó december. sálárì àrèjọ gbogbo nǹkan tá a la nílàkàntì àbá ná fọdún. kí là ń ná sí kí làwọn nǹkan ọ̀hún ara rẹ sì. sóúnjẹ la jẹ ní january february march tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ ní sẹ́mbà. àgbàlejò a máa na a wà jẹ́ lájẹjù hmm. àmójù àlòjù a wà ti ah. gbàgbé pé lẹ́yìn ìgbà tí owó ta ti tọ́jú pẹ̀lú owó ti oṣù december tá a na tó bá tilẹ̀ fẹnu sọlẹ̀ bí ọkọ̀ pọ̀n ní december twenty five èyí rápẹ́ rápẹ́ rápẹ́ yòókù tó bá kù yóò yíwọ december yóò yíwọ oṣù dijan ok. ńgbà tá a bá fi ná yẹn náà wọ january ten ọba dìbò náà àwọn ọmọ bá wọlé school fees ńgbà ọlọ́run wọn wà bá wa ṣe àwọn olùkọ́ tá a la ní àwọn proprietors gbogbo wọn máa sọ pé tẹ́là làwọn ọmọ wo fi wọlé sùkú o ọba ni ìgbégbà ó ní ẹ ah, sámọ̀ pa aṣẹṣẹ ọdún ni kíní kankankan ó yẹ kí a ná ohun ká ṣohun gbogbo níwọ̀n tún ìwọ̀n sìn ká má gbàgbé ìgbà táwọn ọmọ wọlé tó bá jẹ́ pé aṣọ ọdún tó fẹ́ rà tẹ́lẹ̀ méjì tàbí mẹ́ta ni fọ́mọ tí ó sì ṣàkóbá fún owó iléèwé wọn gbà wọn bá wọlé ra ọyọ kan ẹ sì fọgbọ́n lò yókùn ẹ fẹ̀ gẹ́ sí ẹ lọ dáadáa kó ṣe ṣémṣém kẹ má gbàgbé ìgbà tí àwọn ọmọ bá wọlé. pé ṣe bí ẹlẹ́wà àṣà ń ṣe bó ti mọ́ ni dot com. <laughs> alright ẹ àkọ́ṣe ẹlẹ́wà àṣà o àwa fìyẹn náà ṣàdúrà fún gbogbo ẹni pátá tó pààrọ̀ location bóyá ọlọ́run ó sì ń bẹ lọ́hùn hmm. pé o. Mm ilé mi rẹ́ǹtì ní ọwa o ọwa fẹ́ kú òdì sẹ́lẹ́nsẹ́ ọ̀fẹ́ bọ́ sí èyí tó tuntun mọ̀ jayé díẹ̀ láti ibì kan síbì kan ìrọ̀rùn ni ó jẹ́ ìrọ̀rùn ni ó jẹ́ lágbára ọlọ́run owó tó fi gbalé láti ilé sílé ọlọ́run ó fún ọ ìwọ náà tó sì fẹ́ kú òní ilé mi rẹ́ǹtì pé ah december yìí mọ̀ ń lọ léèmí o mọ̀ ń lọ hmm. léèmí mọ̀ ń lọ rọra sáré o hmm. rọra sáré o bọ́ọ̀bà kọ́ níbẹ̀ ní december ṣe bẹ́ẹ̀ january ṣe bẹ́ẹ̀ february kí wàá ní mọ́tò yẹn mo fẹ́ gùn ní december ah, ah. anyhow mo gbọ́dọ̀ rà ah tí màá rà kò dáa december mo gbọ́dọ̀ fi mọ́tò yẹn sọdún. Ah, àwọn ọ̀rẹ́ mi máa wálé látàbúrò kí wọ́n rí i pé lẹ́bù ti yàtọ̀. hallelujah hmm. ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ já lọ síbi àwọn ìròyìn fún ti òórọ̀ òní tààrà àwọn ìròyìn yẹn tún shout gan wọ́n pariwo gan hmm. ẹ̀mọ̀rún kan yẹn lápẹẹrẹ èyí tí ń bẹ níta gbangba Vanguard fún tòórọ òní ni lórí Omicron yìí hmm. ẹ̀yà COVID-19 tí ó jẹ́ ìṣíkẹrin ẹ̀ tọ́wọ̀lú káàkiri àgbáńlá ayé ah Nàìjíríà ń koko mọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì lásìkò yìí Nàìjíríà ń dúnkokò mọ́ orílẹ̀-èdè Canada lásìkò yìí àtàwọn míì ntí nàìjíríà àtàwọn aláṣẹ nàìjíríà ń sọ ni pé ẹ yọ ọkọ wa kúrò nú ìwé burúkú red hmm. list tẹ kọ ọkọ àwọn èèyàn tí ò ní wọ ìlú yín ẹ yọ ọkọ wa kó ń bẹ ìròyìn yẹn ń pè hmm. hàn án ok lórí freshly pressed láàárọ̀ yìí ẹnìkan pè Mr Jasper náà ni ó lóun ò láìkè èdè retaliation tí àwọn èèyàn àbí táwọn ìwé ìròyìn tí wọ́n sọ pé nàìjíríà retaliate nàìjíríà retaliate pé ah, ṣé wọ́n ṣẹ̀ ni ah. pé ṣé èwo lẹ̀sán gbígbà nu ọ̀rọ̀ tó ló ní wọ́n gbé pé báyìí là ń ṣe nílẹ̀ ibòmí o táyé àwọn òfin ní rún jégéjégé o tomicron tí òfin ní rún wọn o hmm. tí ewu òfin ní wu ẹ̀mí wọn ju o pé fún ìdí èyí kónílégbélé fẹ́ràn ara rẹ̀ ẹ fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ ni wọ́n sọ wọ́n sọ pé fẹ́ràn ọmọlàkejì jura rẹ lọ n Jasper sọnù hmm. kí ni retaliation sọ lọ́dọ̀ tiẹ̀. ọ̀dà lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ìṣe tí ọ̀fọ́n tàn gbẹ̀gìrì tó mú kí ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì United Kingdom Omicron ó ti gba ẹ̀mí èèyàn báyìí níbẹ̀ o hmm. wọ́n sì ti fìdí rẹ̀ múlẹ̀ tí pé tọ́ọ̀ tí wọ́n bá ní kí wọ́n lọ pé bí tírí wá òun rèé o hmm. Omicron ló ti dá ẹ̀mí ẹnìkan légbodò yìí nílẹ̀ Gẹ̀ẹ́sì àjọ EFCC wá sọ tiwọn lórílẹ̀‐èdè Nàìjíríà pé ṣe rí òṣìṣẹ́ tí ò bá ti lọ gba àwọn abẹ́rẹ́ àjẹsára tó yẹ òun kò ní í wọlé iṣẹ́ tiwa mọ́ o hmm. kódà àjọ tó ń rí sí ìsìnrú ìlú àwọn àgùnbánirọ̀ NYSC ó ti ní látọdún tó ń bọ̀ lọ ọmọ tí ò bá ti gba abẹ́rẹ́ àjẹsára ti gbógun ti covid-19 omicron kankan kò ní láǹfààní àti wá sí ibùdó ìfiniwọ̀ tí wọ́n ń ṣe àwọn onímọ̀ jìmí náà wá ṣèwádìí wọn ní ṣẹ́rí abẹ́rẹ́ àjẹsára àti ṣíkíní àti ṣíkejì ń kò tó dá omicron àti covid-19 dúró rábítì kó mọ a gbúdọ̀ tètè mẹ́sẹ̀ kó gbé bí ilé hmm. òṣèlú ṣúwa hmm. ẹ lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí. àwọn aláṣẹ ilẹ̀ United Arab Emirates náà ti pariwo sétí àwọn iléeṣẹ́ oníbàálù UAE ti sọ fáwọn iléeṣẹ́ bàálù ilẹ̀ òkèrè pé kí wọ́n mọ̀ kó ọmọ nàìjíríà kankan wá sí orílẹ̀-èdè àwọn o ẹ má kó ọmọ nàìjíríà kankan ẹ má fọkọ̀ kó ọmọ nàìjíríà wá sí hmm. UAE o n tí wọ́n sọ fáwọn foreign airlines nìyẹn ìròyìn yẹn pé hmm. ah, ó wá ga báyìí o lábẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì lábẹ́ àkòrí twenty twenty three ńkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n jandor ti já wa sọ̀rọ̀ kan ó ní ẹ wo àwa ò fẹ́ erimọ̀sẹ́lẹ́kẹ̀ àjà àràbùkà brakadabra òjé marina APC lẹ́kọ̀ọ́ mọ́ gbogbo òjé tí APC mọ́ fi gbé ará èkó nímúgùn àwa ò nílò propaganda yẹn mọ́ lẹ́kọ̀ọ́ jandor ọ̀nlọ́jà wá sí i ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòní. Kofi èyí tó tún mú rèé o wọ́n ní ìgbésẹ̀ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì lórí orílẹ̀-èdè wa nàìjíríà tó mú kí orílẹ̀-èdè wa nàìjíríà náà bínú takò wọ́n wọ́n ní olúkálukú jọ ń lo ìlànà bó bá ṣe gbà fúnra wọn ni o kò sí jàǹnú rárá bí tí ò kó mọ àmọ́ àwọn orílẹ̀-èdè gbogbo tó kù tí wọ́n fi òté lórí pé nàìjà ẹ̀ lè wọ̀lú wọ́n ní wọ́n ti ń gbé ìgbésẹ̀ kan débi pé ó ṣeé ṣe kí wọ́n ṣíwọ́ lórí ìlànà pé nàìjà ẹ̀ lè wọ ìlú wa bí àwọn Canada nkankan wọn iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí ẹ̀ wọ́n wá fi ẹ̀sùn kan àwọn èèyàn kan lórílẹ̀‐èdè yìí nílé asòfin pé ẹ̀yin wá lọ ra àwọn ọkọ̀ jàǹràn jàǹràn jàǹràn jàǹràn ẹ tún gba àwọn owó bìtìbìtì ẹ wá ń jayé alábàáká ẹ ti gbàgbé àwọn ẹkùn tí kálukú yín ń ṣojú kò dáa bẹ́ẹ̀ o ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà wá fèsì ó ní ẹ ọkọ̀ ìlú náà ni wọ́n ń tọkọ̀ tààrà tá à ń lò èlé gan ni sálárì wa ẹ kẹ́ ń wà gẹ́gẹ́ bí asòfin ni sálárì tá à ń gbọ́ owó oṣù wa ẹ̀ta oró báyìí ni kò ká nǹkan kan hmm. ah, tọ ẹgbẹ́kùnrẹ́rẹ́ o bá a bá dojú ìwé kejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune. Lawan ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ níta gbangba The Punch fún tòórọ́ òní hmm. ó ní àtàwọn sẹ́nẹ́tọ̀ o àti àwọn aṣòfin iléègbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ kejì ó ní iye tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú tí wọ́n fi mójútó ọ́fíìsì wọn office running allowance Lawan ti là á kalẹ̀ sẹ́nẹ́tọ̀ ń gba fifty two million náírà lọ́dún láti fi mọ́lẹ́ẹ̀jì ọ́fíìsì rẹ̀ ṣe àwọn House of Representatives ń gba thirty two million naira lọ́dún láti fi mọ́lẹ́ẹ̀jì ọ́fíìsì rẹ̀ ìròyìn yẹn ń pé èèló wa ni ìta gbangba The Punch níbẹ̀ láti rí yẹn kà ní ìta gbangba Vanguard bákan náà ìròyìn kan mẹ́ńbẹ̀ lábẹ́ àkòrí iye tí wọ́n fi ń sanwó orí epo fún wa subsidy lórí bẹntiró wọ́n ní láàrin oṣù mẹ́wàá péré ó gbẹ́nu sókè kọjá ń tá a lè fẹnu ròyìn káì ní ìta gbangba Vanguard kan náà àjọ ọlọ́pàá inú nílẹ̀ yìí DSS ó ní Kanu Nnamdi Kanu ti fẹ̀sùn kàn pé ẹ mọ́kànléní ogún twenty one times òun náà ní wọ́n gba ẹ̀jẹ̀ lára òun láti lọ ṣàyẹ̀wò blood samples lórí kíni kí lẹ̀ ń wá o ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ó ní wọ́n ń tẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ o. Hmm àdúọ̀rọ̀ ní ìwé kan tí bàbá àkàndé kọ lórí ìwé àkàndé ṣóyínká ti sọ fún buhari pé ẹ lọ wá ẹni tó ṣekú pa bọ́lá àgè tó dẹ̀mí ẹ̀ légbodò lójijì ayé ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba Vanguard fún ti òórọ̀ òní bákan náà lẹ́gbẹ̀ẹ́ àrí ìròyìn tó ní ẹ̀já mọ́ńtà àwọn àgbàlú nínú ìta àti rí Ọbásanjọ́ Sultan Sokoto ẹgbẹ́ ọmọlẹ́yìn Christi Christian Association of Nigeria CAN yakasai àtàwọn míín panupọ̀ wọ́n ní káwọn olórí wa nílẹ̀ yìí kí wọ́n yéé fi ètò ààbò ṣòṣèlú ẹ yéé fi ètò ààbò ṣòṣèlú ìta gbangba Vanguard ni wọ́n kọ̀ yẹn sí. lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn kan náà rèé tó wà ń bẹ̀ ẹ́ sàkísàkì ó ti fẹ̀sùn kan léṣe elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ bá gbé iléeṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo tẹ́ ẹ gbé kalẹ̀ tẹ́ ẹ gbé àwọn agbésùmọ̀mí kalẹ̀ kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ìgbájú ọ̀rọ̀ burúkú ńlọ́dàbò orílẹ̀-èdè yìí àtẹ́ka ètò ààbò lẹ́bàá ẹ̀ ni wọ́n ní ọ̀daràn mọ́ràn kan tó sì jẹ́ ọmọ ọdún méjìdínlógún eighteen year old wọ́n ní kó máa jalè nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ń lò yàn láàyò wọ́n ní lọ́dún tá a wà yìí ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbá mú bó ṣe jalè tó lọ sẹ́wọ̀n ó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé ní bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn wọ́n bá tún lọ tún padà sídìí olè yìí náà wọ́n ti tún gbé o lẹ́kọ̀ọ́ lé ẹ lọ sójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ńlẹ̀kúnrẹ́rẹ́ lẹ́ẹ̀tì gbé bá. àwọn àkòrí pọ̀ rẹpẹtẹ àmọ́ mímẹ́nu bà òun náà ni kó tó di pé a lọ sí ojúde ìròyìn gan-an ní pàtó ẹgbà yìí ẹ̀wò ká tó súnmọ́ wájú. ìdí tí àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó ṣe ń digbádàgbọ̀n fi nàìjíríà sílẹ̀ mọ́ sá lọ ìlú òkèrè kí nìdí àwọn ìdí kànrin kànrin dùgbẹ́dùgbẹ́ hẹrimọ́ hẹrimọ́ rabantẹ́ rabantẹ́ ní ọ̀jọ̀gbọ́n ọjà ti ṣe ààrẹ yányán fún ẹgbẹ́ àwọn dókítà onímọ̀ ṣègùn òyìnbó nílẹ̀ yìí NMA ọ̀nlọ́jà wa sí ọjà já wa o hmm. kò sì já wa ń jà kó jà èyí àtàwọn ìròyìn míì hmm. òun náà ni wọ́n ń ta sánsán tí wọ́n ń ṣe ẹ̀kàwá ẹ̀kàwá lápá bí a máa fẹ́ ṣẹnu dédé síbí ká fi lọ sí ojúde ọjà ẹjẹ́ á gbé nǹkan mu à ń bọ̀. gidi gbàngbọ́n bá fẹ́ tọ̀nù ṣiṣẹ́ agbára kabiti kanka onípojìpò ènìyàn nílùú ìbàdàn àtàgbègbè rẹ̀ ó tún yẹ jẹ́ ká lọ pàdé gbìngbìn nìkan arúgbó ọjọ́ torí tó fẹ́ yàn dọ́gún rere fún gúlọ́gùn ènìyàn nípasẹ̀ ìsọjí ìta gbangba lágbára lọ́jọ́ méjì tí ó máa milẹ̀ títí ti yàtọ̀ two days powerful crusade èyí tó kọ sí pásítọ̀ yomi adéloye ti land of refuge evangelical ministries láti ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ogún rere goodly heritage aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ thursday december sixteen àti aago mẹ́wàá ṣálẹ̀ dilẹ̀ mọ́ lọ́jọ́ friday december seventeen twenty twenty one àpótí jẹ́ akand dé reverend jacob oli reverend timothy oyekunle evangelist pọ̀jù johnson làwọn ikọ̀ májèmú ọlọ́run àlàyé tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tó fi mú àwọn akọni ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ọkọ̀ fẹ́ máa wà ládùúgbò ẹlẹ́yẹlé sango ui ajibode àti ọjọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìpàdé dẹ́gbẹ̀sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀kun tó wà lójú ọ̀nà igbó olóyè ńbàdàn pásítọ̀ yomi adélóye lólùgbàlejò fẹ́lẹ̀ yìí síwájú sí máa pè zero nine zero seven three nine five six zero eight nine ìgbàgbọ́ ẹ̀yẹ ní kò mú dání tó bá ń bọ̀ ọ̀sìn ní padà sílẹ̀ lọ́wọ́ òfò lórúkọ jésù. unió. gbádùn lè rántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pe àmà àṣálẹ̀ yìí grace night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ kẹyìn fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní all of grace jọjọ center liberty road ìbàdàn lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ àlàbí láre tẹríba tó rí ṣe esther omijé ojú mi ṣẹ́gun ajídára tó fi mọ́ rema chapel international church olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí mi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob àti ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà ní mc aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀ late madam victoria ọlákìíta àjànàkú jp túbọ̀ máa sọ láyà olùgbàlà níbi tí ìpéyà ò ní í símọ́ rotimi àjànàkú ọmọ ìrìnjogún ọ̀la káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé nínú àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wá wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́pọ̀ mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣàmọ sàmí wùtìwùtì àmọ́ ṣá o ọwọ́ rẹ gan-an lọ̀rọ̀ kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́ ń pa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè. ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ní ìsọjí ìgbà ọ̀tun. wò ó ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun. ó wà yẹ kó o tún máa dágbé máa dáṣọ. ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún. ṣé bó o ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́. àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí. ibi tó kẹrìnlélógúnjọ́ oṣù kejìlá yóò sì kádìí lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà kọkàn kan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọ̀yọ́ ìjọba akọ̀yọ̀ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fẹ́ rí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn ẹ̀mí mímọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàlẹ́ ó dọ̀tun. dashing through the snow in a one horse open sleigh. di ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun make your destination catch your destiny become a permanent resident in Canada láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó o lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty twenty two why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé, ṣiṣẹ́, kó o sì tún gbé lórílẹ̀‐èdè Canada, Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kó o forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December 17 ọdún yìí kó o sì jẹ àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number 25 five Oyedoku Street àgọ́ àgọ́wádé òṣogbo online dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken àìmọye àwọn ènìyàn tán ti lọ nílé ayé tó jẹ́ pé ara. bẹ́ẹ̀ni Abíọ́lá Ajímọ̀bí wáyé lóòótọ́ ló ti lọ ṣùgbọ́n kò lọ pátápátá bẹ́ẹ̀ ni kò lọ yányán àwọn nǹkan àṣàyàn tó yàn tákàjíṣe lókè èèpẹ̀ ni kò jẹ́ ká gbàgbé ẹni re ìpìlẹ̀ rere tábíọ́lá Ajímọ̀bí fi lélẹ̀ ojoojúmọ́ ni wọ́n túbọ̀ mọ́ kun iṣẹ́ rere kì í jẹ́ ká gbàgbé èèyàn re ìdí abájọ nìyí táàbì ṣètò oníbẹ̀ta ní ìrántí Adéyẹmí Àkànjí Ajímọ̀bí ìjókòó àpérò ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tá pé àkórí rẹ̀ ní ààbò ètò ìdìbò pẹ̀lú ìjọba rere ayẹyẹ ìrántí ọdún kejìléláàdọ́ ọgọ́rin tàbí ajímọ̀bí sókè pẹ̀ ọ̀jọ̀gbọ́n àtàrù jẹ̀gá ni yóò kàwé àpilẹ̀kọ níbẹ̀ kókó ọ̀rọ̀ làgbọ́ látẹnu gómìnà kánò abdulayi gàdúnjẹ paripari rẹ̀ ni ayẹyẹ sisi gbẹ̀gàrà ọ̀tọ̀ tá a pè ní ajímọ̀bí resource center igbákejì ààrẹ ilẹ̀ wa ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò ni yóò bá wa sí i láago mọ́kànlá àárọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù tá a wà yìí làwọn ètò wọn yóò wáyé o gbọ̀ngàn tá a fẹ́ sí náà láà sì ti institute for peace and strategic studies ló fẹ̀tọ̀ wọ̀nyí ṣàyẹ́sí sínẹ́tọ̀ abiola ajímọ̀bí àkọ́ni tó kù sẹ́yìn tó ṣayé lóore success cosmetics dé. gbogbo ẹni tó bá mọ̀ bá ṣe ń ṣara lóge kí wọ́n dùn wò a máa jẹ wọ́n lógún ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ẹ ó ti máa gbọ́ tẹ́lẹ̀ success cosmetics ní kẹ́ẹ̀kan sí lórí gbogbo nǹkan tá a fi ń ṣara lóge tó jẹ́ tilẹ̀ yé àti tòkè òkun báwo lẹ ṣe fẹ́ sí gbogbo ẹ̀yin sisi àtàwọn màmá tó gbọ́ ń pa fashion nípa ká ṣara lóge ní success cosmetics anti wigs attachments body and facial creams weave on closures frontals nail fixing eyelashes manicure and pedicure tó fi mọ́ àwọn powder olóòórùn àdídùn body spray imported and local perfume oil cream gel skin treatment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà wọn ò wọ́n ojúlówó ni gbogbo ń tà ń tà lọ́dọ̀ à ń ṣe home service fún gbogbo ẹ̀yin tẹ́ bá wà lọ́nà jíjìn a máa deliver ọjà yín pẹ̀lú ìrọ̀rùn ẹ̀yin náà lè kàn sí success cosmetics phcn complex ẹlẹ́yẹlé roundabout ìbàdàn ẹ lè máa pè tàbí kẹ́ whatsapp sórí zero eight zero three seven six three zero one two one tàbí zero eight zero nine seven three four one one five zero lórí instagram the success underscore cosmetics website www.thesuccesscosmetics.com slash ng email successshola at gmail.com the success cosmetics kàṣàràlóge níṣẹ́ tá a yàn láàyò tó jẹ wá lógún. Rio tonic àtẹ̀jẹ́ o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò ráyè wọlé tó bá lo Rio tonic bẹ́ẹ̀ kan fún mi kàkà kó ọmúrẹ́ rodo afárá lókun bẹ́ẹ̀ ni rio tonic èròjà tó kọ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore rio tonic kẹ̀kẹ́ ló gbé jáde rio tonic. <laughs> real tonic hundred percent natural yemkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ìṣògùn ni ẹgbà bẹ́ẹ̀. bàbá bàbá ò lọ sí babaláwa apostol joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá nípínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkó undeniable manifestation at four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó nípínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run alaye àti àwọn olórí ẹ̀mí olókìkí ti ọlọ́run alò. prophetess kayo olúbọyọ ọládẹjì general evangelist csc worldwide gẹ́gẹ́ ni òde sọ́jí pastor so ọládélé àrí àgbà fojú apostoli ti kristi lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà. wà á kọrin ògo wọnú ọdún twenty twenty two lórúkọ jésù. elder doctor akíade ògúnbíyì ló kéde. Ah! Rubicon the movie. àgbàràgbà sinimá tá a pè àkọlé ẹ̀ ní rubicon agbèdè méjì látọwọ́ ògbóǹtagì pèdèpèdè nì dr adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o rubicon point of no return dangerous game òkìkí ẹ̀ ti ń kàn káàkiri gbogbo nàìjíríà tuesday twenty first of december ọdún yìí la máa premier ní fresh fm music house challenge ìbàdàn all white party ní kẹ́ ẹ má gbàgbé o dr yinka ayéfẹ́lẹ́ mun ni gba gbogbo èèyàn lálejò chairman of the occasion alhaji saheed ọmọgbọ́lá àdìgún ọba mobi ceo gas master ball gas chief ranger ni olóyè bukola ọdẹlẹyẹ ceo bide construction limited atolúfilọ́lẹ̀ pàtàkì pẹ́sìdò wúlàmídì ceo dollar construction company limited ajé àtìtì kọ́lá mustapha ìyàwó alọ́jọ́ náà aago kan sẹ́lẹ̀ tó gbogbo àti bẹ̀rẹ̀ lẹ́yìn premier ni gbogbo wọn láǹfààní láti wò ní sunday boxing day december twenty six àti monday december twenty seven ọdún yìí fresh fm music house àti ks cinema tuntun garden láti máa ṣàfihàn lọ́jọ́ méjèèjì rubicon agbèdémèjì àwọn òtún wọ̀ ní kò kò ní ráìfà. Síónì ìlú ayọ̀ Jerúsálẹ́mù ìlú ògo nínú ilé ìrántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pé a máa ṣálẹ̀ yìí praise night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ kẹyìn fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní all of grace jọjọ center liberty road Ibadan. lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ alábí láre tó ríṣe esther ìgbẹ́kẹ̀lé bùnmi akínà àánú omijì ojú mi ṣẹ́gun ajídára tó fi mọ́ rema chapel international church olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí mi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob àti ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà ní mc aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀ late madam victoria ọlákìíta àjànàkú jp túbọ̀ máa sùn láyà olùgbàlà níbi tí ìpéyà ò ní sí mọ́ ó dàárọ̀ olùkéde ọ̀nàrẹ̀bù rotimi àjànàkú ọmọ eré ìjogún ọ̀la. nínú ọdún gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fúnkẹ́ búrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé oní challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́lá ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ dọ́wẹ̀kẹ́ ya papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh. Merry Christmas. supermarket gbajúgbajà ilé ìtajà gbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmoore hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes so for Suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy if you sell food if you buy any good wey start from ten thousand naira you go collect get ogbonge gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and e go end for 24th of december 2021 Benny, ẹ̀yà má sọ̀fànù ẹ wá rajà ní zuma supermarket lákòókò òpin ọdún yìí kẹjà nfààní ẹ̀dínwó rẹpẹtẹ lórí ohunkóhun tẹ́ ẹ zuma supermarket kalese sẹ́gbà òṣùtòkù bus stop òpópónà tó ti ui lọ sí sẹkítẹ́rìàtì bódìjà ìbàdàn dem teliwaya na zero nine zero two five zero four seven three three zero zuma supermarket buy in quality enjoy enjoy huge discounts. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ajá balẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ no hmm. time to check time bàálù eléyìí ti sí o ẹ mọ ṣẹwọ sí i ẹ sì mọ̀ pé bàálù gan ẹ̀yìn dúró náà ibo ni car wash bàálù ibo ni plane wash. car wash bàálù eh, àbí plane wash bàálù ibo tí a ti máa ń fọ bàálù. mọ́kọ́lá ni. ṣé mọ́kọ́lá ni lápapọ̀ ìgbà kan wọ́n fọ náà lóje ìgbà kan. Ah. àgàgà irú sórí bàálù yẹn bó ṣe ń bọ̀ ń gbà mí ngbà táwọn yẹn wá rí pé bàálù ti ń tóbi sí. ngbà mí wọn ti lọ lélẹ̀ ọ̀fọ̀ ní ilé kan sàlámì. ok ládàmásìngbà ẹnu géètì yẹn náà ni ọba wọlé wọn kápá ẹrù. ok wọn kà lápá sókè. Mm, àwa ok ẹ bá ti gbé lábúlé jù báyìí. kò sí wàhálà ó ti yé wa condition ti yé wa ẹ̀yin èèyàn wa ẹ bọ́ sí ìkànnì ayélujára èmi àti gbèégbè mm. ẹ̀mí gbé nǹkan kan wá ẹ̀mí ní káàbùn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa tẹ́ wà lórí Facebook mm. Mm, àwọn kan ní àwa táwa lójú òpó tá a sí lójú Facebook nǹkan ọ̀dà a gbìyànjú àti sí ojú òpó. <laughs> wọ́n lọ sórí Facebook ni o ibi tá a gbọ́ mẹ́ni tí ń lo Android phone tàbí irú fóònù mi rèé tó ṣe eh. browse eh, data kò easy. it isn't easy ọlọ́run mọ̀ bá a bùsápò àwọn èèyàn wọn. àmín àmín. at fresh fm ìbàdàn at fresh fm ìbàdàn òun lójú pọ̀nà wa níkànnì abánidọ́rẹ̀ẹ́ ìtàgùn àgbáyé facebook o yes ẹ wàá mọ̀ tí a fẹ́ mọ̀ ṣé ẹ mọ̀ pé kérésì ti ń ta sánsán láfẹ́fẹ́ lásìkò yẹn ń bá mọ nǹkan gbòòrùn dáadáa hmm. yóò tiẹ̀ mọ̀ fi mú kó ìtasánsan kérésìnú àtẹ̀gùn dìbídọ́bídọ́ kọ́ o. àbí kọ́ kọ́ tó bá gbà gbà kọ́ ìwà ní kọ́. báyọ̀ tó bá gbà gbà fún mi. èmi ọ̀wà ní kọ́. Ah, ọ̀dà ọ̀gá wa sà dr layika joel ayefẹlẹ mos sà. ìwà ní kọ́. tí báyọ̀ falẹ́kẹ̀ tó bá kọrin ẹ láti bẹ̀rẹ̀ dópin tó sì gbà ẹ fún ní sálárì oṣù yìí mi. ó dẹ̀ yín o ó dẹ̀ yín o tó bọ́lọ̀sì mi lọ́dún ẹ fún. ẹ̀yìn ètò ní kọ́ no time time ti lọ ọjọ́ ti lọ ẹ̀yin ẹ̀yin èèyàn wa ní ní ìrètí kérésì kọ́lọ̀ òjì ọba wà láyé ọba wà láyé àní àkànfẹ́ mọ̀ ní sẹ́mọ̀ pé city wa, town wa, village wa, èwo ló tún wà o hamlet náà tún wà ẹ̀yin ẹ̀yin tí ẹ láǹfààní àti nírìírí bí ọdún ṣe máa ń ṣẹlẹ̀ lóko lábúlé nílẹ̀ tó bóyá wọ́n bí yín síbẹ̀ ní o tẹ́ ẹ ti abúlé padà wá sí sí ti ń gbà level change àbí ẹ sì wà lóko ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lóko lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. tẹ́ ẹ wà ní abúlé àbẹ ẹ wà láwọn ìletò tẹ́ ẹ ń jayé ọlọ́ba hmm, hmm. bó lọ́dún kérésì ṣe mọ́ ẹ bó lẹ́sẹ̀ bọ́dún kérésì bá ti ń súnmọ́ báyìí àwọn nǹkan olè ẹ fi mọ́ ẹ sọdún kérésì tẹ́ ẹ fi mọ̀ mọ̀ pé ha ọdún kérésì ti súnmọ́ òun là ń ṣe àsìkò yẹn là á mọ̀ ń ṣe àwọn nǹkan báyìí. irú àwa yìí fapẹ̀rẹ̀ lórí àwa tí oko ló gbé dàgbà a máa ṣeré a máa kọ́lé alámọ̀ ah, yín sì kọ́lé mi lé kérésì O ti níbi tá ẹ̀yin lè mọ̀mọ́ eléyìí o fapẹ̀rẹ̀ a máa dọdẹ kérésì ah. láì ṣe ọdẹ ìdẹ̀gbẹ́ kérésì kì í ṣe oníbọn <laughs> lọ pé ku lọ ṣa ẹyẹ nínú igbó àwọn nǹkan fapẹ̀rẹ̀ ó lè jẹ́ pé àsìkò kérésì kóló kérésì torí ẹja ẹ fẹ́ dáná kérésì fapẹ̀rẹ̀ ẹ mọ̀ pé àsìkò harmattan ní kérésì máa bọ́ sí káyé ó tó máa yí díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí a máa ṣagi kérésì á dáná ní village square gbangba báyìí a fẹ́ yaná tí gbogbo wa ọ̀tẹ̀ ti pọ̀ bó o ní ayé kérésì nínú olóko lábúlé nírú àwa yìí lẹ́sẹ̀ kùkú nírú àwa yìí kóló tó kọ́kọ́ dákọ̀ ọ̀hún èmi tí n bá ti fọ́ kóló aago àti bàtà mo máa ń rà èmi ò bìkítà aṣọ aago bàtà kókó ti tèmi nu number one mm. ṣọwárí tó bá ti di àsìkò ọdún a lọ sódò a lọ lúwẹ̀ẹ́ a wà á pẹran tàbí ká pa ẹja ẹran tá a bá pa a wà á lọ yan yóò gbẹ ìgbà tí wọn bá fẹ́ sọ pé happy new year báyìí <laughs> nǹkan tá a kọ́ máa jẹ nìyẹn àwa yìí dẹ̀rín jù adẹ ìrìn jù ìrìn tí wọn máa ń fi tẹ́yìn ṣe yẹn tí wọn á so mọ́ndì tí wọn kàn mọ́ ara parun àwa mọ̀ yín ṣe. ok àwọn ọmọ kan ní àbàbà làwọn bá ní eh, ghetto tí àwọn dàgbà sí o ah, bàbá làwọn máa ṣe bàbá o ẹ dàgbà ẹ darúgbó ẹ ní dàgbà yà ọmọ ṣiṣẹ́ máa gbé nkíní. ẹni títí ẹ bá dùn jù èèyàn márùn lórí péjì wa tẹ experience ẹ mọ kọfí mu o <laughs> nítò ṣẹlẹ̀ sí ọ tààrà mọ fìyọ̀ sí o. bẹ́ẹ̀ bá ti fáìlì ẹ̀ kọjá nǹkan tí ò yẹ. àwọn onídàájọ́ bólú ají bọ́ọ̀lù bọ́ọ̀lù ti wà ńbẹ̀ o <laughs> ó ti wà ńbẹ̀ o òun àti àfíà àti sọlá ọlágúnjú àwọn tí ó mọ lórí facebook ní ẹntẹ experience èèyàn márùn tí experience ẹ bá ti dùn jù. ó sì gbọ́dọ̀ share ètò yìí. yes hmm. n tọ́ qualify rẹ nu bọ́ọ̀ bá ti share rẹ èèyàn márùn n tá a bá fún kétò tó parí là á kéde ẹ̀ èèyàn márùn káàsì tó parí là á fún. àwọn ìròyìn fún ti òní. No pápá àpáta ń ṣe ní pápá ká mọ̀ bá farapa láàmú ṣe lórí ẹ̀ ẹjẹ́ àti ìpínlẹ̀ Ondo ẹjẹ́ àti bẹ̀bẹ̀rẹ̀ ṣé wọ́n ní kò sẹ́ni tí wọ́n ó bi tí ò ní rí wí bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ondo Akérèdọ́lù ó ti ṣàlàyé ìdí ẹ̀ tó fi yan ọmọ bíbí inú rẹ̀ tó fi ta kókó àjọ kan ní ìpínlẹ̀ ọ̀hún Akérèdọ́lù ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ẹni tí ọba gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ ló pé ó pàtó yes àwọn èèyàn fẹnu kùn gómìnà Rotimi Akeredolu lónìrànràn ìdí rẹ̀ tó fi yan ọmọ bíbí inú rẹ̀ láti máa dipò kan mú nínú ipò ìjọba ńpínlẹ̀ ọ̀hún ìròyìn ọ̀rẹ́ ẹ jẹ́ àtibẹ̀ ṣẹ́wọ́ ọ̀gbẹ́ni Rotimi Akeredolu ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo àná ọjọ́ ajé Monday ló búra fáwọn kọmíṣánná mẹ́yìnlá tuntun àtàwọn olùdámọ̀ràn pàtàkì special advisers bíi mélòó kan àtàwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tí wọ́n fi ta kókó àwọn àjọ àjọ àjọ tó jẹ́ tìjọba àwọn director general director general tí ó sì fi kálukú sí ibi iṣẹ́ tí ọmọ ṣe ẹ wá máa gbọ́ o ntọ́bárò yìí dé gangan ni pé ọmọ. Um, Rotimi Akeredolu tó jẹ́ ọmọkùnrin rẹ̀ gangan Babajide Akeredolu ń bẹ lára àwọn èèyàn tí wọ́n yàn sípò tí wọ́n sì búra fún gẹ́gẹ́ bí ẹni tí ṣe ọ̀gá àgbà Director General fún àjọ kan tí ń ṣiṣẹ́ ìlú ní ìpínlẹ̀ Ondo níbi ètò ìbúra fún ni eléyìí tó wáyé ní gbọ̀ngàn àṣà àgbáyé International Culture and Event Center tí ń bẹ ní Àkúrẹ́ Olóyèmẹkùn tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo níbẹ̀ ni gómìnà ti kéde wípé ìjọba òun yóò tẹ̀síwájú láti máa ṣe àwọn iṣẹ́ eléyìí tí ó máa jẹ́ bí ìwúrí fún aráàlú ìjọba òun ó tẹ̀síwájú láti máa mú ìgbélárugẹ àti ìwúrí bá àwọn ọ̀dọ́ àwùjọ ọ̀dọ́ pátápátá ìjọba ò sì ní ta ọ̀dọ́ nù tàbí yìn wọ́n nù pé kí wọ́n má dá sí ètò ìjọba ọ̀dọ́ ló nílùú ọ̀dọ́ ló sì lọ́jọ́ ọ̀la fún ìdí èyí Akérédolú ọ̀lànà kó tó sì sọ̀rọ̀ ó ní ìjọba mi mo ti rí i dájú pé ìjọba tí à ń ṣe yìí àti ìṣàkóso yìí mo rí i dájú pé mo fa ojú àwọn ọ̀dọ́ mọ́ra níwọ̀n ìgbà tá a ti sọ pé àwọn ọ̀dọ́ ìwòyí ewé ìwòyí àwọn ni ọjọ́ iwájú orílẹ̀-èdè àti àwùjọ tí a wà yìí èmi náà yà á tètè ṣe é mo mú ṣe bí iṣẹ́ láti má jẹ́ ká yìn wọ́n nù àti láti fajú wọn mọ́ra kájọ ṣe é káwọn náà ó bàa mọ́ bí gbogbo nǹkan ṣe ń lọ ṣé òòṣà tá a bá ń ṣe tá à ń lé ọmọ ẹni súnmọ́ yìí kò ní pẹ́ parun irúfẹ́ òòṣà bẹ́ẹ̀ ò ní pẹ́ parun hmm. fún ìdí èyí ẹ̀yin ọ̀dọ́ ẹ láàyè nù ìjọba mi ẹ sì ní àǹfààní tọ́pọ̀ nínú ìṣàkóso tí à ń ṣe lọ a sì ní dẹ́kun àti máa ṣe bẹ́ẹ̀ ntí oníkálukú ìbá wa sọ o pé igun kan lọ́dọ̀ kan ti wá ẹnìkan ló bí ọ̀dọ́ kan ọmọ lámọrin kan lọ́dọ̀ kan àbínú ẹgbẹ́ bí lọ́dọ̀ kan ti wá àwa ò ní í fẹlẹ́yìn ò ṣe ntí àwa ó ṣe làwa ti ń ṣe yẹn Akérédolú ó sọ̀rọ̀ o ó ní etí wa ti kùn àti gbọ́ oníkálukú ń sọ ó fọmọ rẹ̀ ọkùnrin ó tún á fi sínú ipò kan nínú ìjọba láti ṣe kinní kan láti ṣe kinní kan anyway gómìnà Akérédolú ní ẹ̀yìn kì í ṣe pé bóyá ọmọ mi ò nìkan níbẹ̀ nílùú àbí bóyá mo mọ̀ọ́mọ̀ fi ṣe ojúṣàájú ẹ̀rákun ṣé bọ́mọ ẹni bá mọ̀ ṣe ṣé ká pé kọ̀ mọ̀ ṣe ni bí ọba kátó ṣé ká sọ pé kọ̀ kátó ni wọn àgbà tó jẹ́ pé àkàrà wò ń pàlọ́ káwọ́ ẹ̀kọ́ gìrì ẹni bá tó ṣe tá a bá fi síbẹ̀ ń bára ọ̀dọ́ ọmọ ìlú ọmọ bíbí ìpínlẹ̀ Ondo tọkàn tara náà sì ni fún ìdàgbàsókè kó lè bá àyà kankan ni eléyìí yóò tún fún gbogbo aláǹfààní láti tètè mọ bí nǹkan ṣe ń lọ ká sì mọ tẹ̀lé bẹ́ẹ̀ irú àjọ tí à ń sọ yìí ní ìsìn PPIMU ni wọ́n pe àjọ ọ̀hún ó ní àwọn èèyàn tá a fi síbẹ̀ láti mójútó nǹkan ọmọ mi nìkan kọ́ ní mẹ́ńbẹ̀ òun náà ó kàn já àwọn tí ọmọ fi ọwọ́ kún wọn tí wọ́n sì mọ ṣàmúṣe àwọn iṣẹ́ kànrìnkànrìn tí ìjọba wa ní lọ́kàn tí ohun gbogbo ó fi lọ déédéé bá a ṣe fẹ́ tọ̀ bẹ́ẹ̀ bá wa padà wẹnu lẹ̀ tẹ́ ẹ wẹnu ọkọ́ bẹ́ẹ̀ bá wa ní òpé kò yé ó rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́ àfọ̀rọ̀ ọ̀lẹ̀ ojú ìwé ìkeje ìwé ìròyìn punch fún tòórọ́ òní akérèdọ́lù ti ṣàlàyé fáyé hmm. ìdí rẹ̀ tó fi yan ọmọ rẹ̀ ọkùnrin sí ipò kan ní inú ìjọba londo. tọ́ láti bẹ̀ ẹjẹ́ àtẹ̀wájú ó dojú ewé kẹfà ìwé ìròyìn ti daily bẹ́ẹ̀ gbá ìwé ìròyìn ti nigerian tribune náà wọ́n kọ síbẹ̀ gàdàgbà gàdàgbà lórí ọ̀rọ̀ owó táwọn aṣòfin ilẹ̀ nàìjíríà ń gbà ojú ewé kejìlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune ni ló tún wà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ o wọ́n ní wùnúwùnúwùnúwùnú ọ̀rọ̀ kan tó ń jà rànràn yìí bí iná orí láàrin ìgboro òlu pàápàá jùlọ tó kọ jẹ jáde látọ̀dọ̀ àwọn oníròyìn páwọn aṣòfin tá a nílẹ̀ wa Nàìjíríà owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n ń gbà ení ẹ̀ẹ̀kejì àwọn ọkọ̀ gàgàràgàgàrà tí wọ́n ń gùn yìí olówó bìtìbìtì ni multi billionaire multi billion naira ni wọ́n fi ra àwọn ọkọ̀ náà wọ́n ní kínníkínní èèló ni ọkọ̀ ọ̀hún gan tí wọ́n rà tí àwọn aṣòfin gùn ẹni ọ̀pá bìyà bìdàn òun náà làárẹ̀ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà Ahmed Lawal tó ń ṣe ní àlàyé pé ẹ wá o ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹ sì má jẹ́ amúra wa nígan o wọ́n ní wọ́n sọ pé ẹjẹ́ àjìnà sí ẹ máa gbọ́ látẹnu ọlọ́rọ̀ torí pé látẹnu oníkànlá tí gbọ́ pọ̀n wọn ẹnu onírèké láti gbọ́ mo ṣẹ̀ àpérò pàtàkì kan tó wáyé ní National Institute of Legislative, Legislative and Democratic Studies NILDS làbújá ń ló ti gbé sọ̀rọ̀ ó ní àwọn aṣòfin nílẹ̀ wa Nàìjíríà ohun tí ọ̀pọ̀lọpọ̀ kì í rò rèé o ó lẹ́ni tí bá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìjọba kódà ó ti bẹ̀rẹ̀ ní ipò wípé téèyàn bá jẹ́ bíi assistant director ó ní òun tọ̀hún ti láǹfààní láti lè gba ọkọ̀ lọ́dọ̀ ìjọba gẹ́gẹ́ bí ọkọ̀ tí ó fi máa múṣẹ́ ṣe ọkọ̀ ṣẹ́nu official vehicle ó ní ẹ wá wo àwọn ìpele ìpele ń lọ sí ipò ọ̀gá yányán níbẹ̀ èní ẹ̀ẹ̀kejì àwọn táwọn jẹ́ aṣòfin yálà ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin ni tàbí iléègbìmọ̀ aṣòfin àgbà house of reps tàbí èyí ti national lókè lọ́hùn wọn ni àwọn méjèèjì wọ́n dìbò yan àwọn sípò láti lọ ṣojú ìlú dájú ṣáká wọ́n gbọ́dọ̀ pèsè irinṣẹ́ táwọn ó lò bíi ilé ọkọ̀ àtàwọn nǹkan míì ó ní ẹ wá jẹ́ ká mú láti bí owó oṣù tí wọ́n ní wọ́n san fáwọn ó ní aṣòfin ilẹ̀ wa nàìjíríà oṣù àwọn rèé o one point five million naira mílíọ̀nù kan àbówó náírà lówó oṣù àwọn fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà senate ilé ìgbìmọ̀ aṣojúṣòfin reps àwọn ń gba one point three million naira mílíọ̀nù kan àbọ̀ ó dín díẹ̀ owó náírà ń là wọ́n gbà ó ní ẹjọ́ nítorí ọlọ́run ń bo ló wá gbé papọ̀ mọ́ra wọn nígbà tí èèyàn ń gbé tí àwọn kan wá ń lọ gbé àgbépọ́nù ròyìn yípe ẹ iye owó bìtìbìtì kan ni wọ́n ń gbà ó iye owó kan ni wọ́n fi rọkọ wọn ní ọkọ̀ tí wọ́n rà fáwọn jíìpù ni àwọn sì fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀fíṣà afẹ́kùn fún ìdí eléyìí ẹ má mọ̀ọ́mù lómùú lórí ọ̀rọ̀ ilé àwa ò gba owó rọ̀gùnrọ̀gùn kan o yàtọ̀ fún àwọn owó ká lọ fi tún constituency nǹkan kan ṣe ìyún lẹ́gbẹ̀ẹ́ kan owó oṣù wa one point three sí one point five ni ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọkọ̀ gàgàrà tẹ́lẹ̀ rà owó jáńpẹ́ ni wọ́n ra ọkọ̀ tá a sì fi múṣẹ́ ṣe fúnjọba ilẹ̀ nàìjíríà ni lọ́ba fa ẹ lọ sójú ìwé kẹfà ìwé ìròyìn ti Daily Sun. ìjọba àpapọ̀ nàìjíríà ti sọ lánàá pé àwọn ti pàrokò ìkìlọ̀ ṣọwọ́ sí àwọn orílẹ̀-èdè mẹ́rin kan léyìí tí wọ́n gbégi lé nàìjíríà lẹ́yìn pé àwọn ọmọ ilẹ̀ yìí ò gbọ́dọ̀ wọ orílẹ̀-èdè wọn lásìkò yìí torí ẹ̀yà covid-19 tó tún ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ní ṣìkẹrin ẹ̀ tá a mọ̀ sí omicron variant ṣebí tẹ́lẹ̀ ní ilẹ̀ gẹ̀ẹ́sì the united kingdom àwọn aláṣẹ ìjọba saudi arabia orílẹ̀-èdè canada àti argentina ti fi kélé gbé nàìjíríà pé kárìnrìn àjò ilẹ̀ nàìjíríà kankan máa ń rìn wá látọ̀dọ̀ wa sọ́dọ̀ àwọn mọ́ lásìkò yìí o torí wípé tàwọn ti tú àwọn lẹ́rù àwọn sì ń ṣọ́ra fún ti Omicron eléyìí ti ṣe omi ìjàngbọ̀n tí covid nineteen tún ṣẹ̀ṣẹ̀ dà ságbádá orílẹ̀-èdè àgbáńlá ayé báyìí kódà wọ́n ní gbogbo àwọn bàálù tí ó bá ń gbìyànjú àti máa fò fihàn fihàn fihàn látàwọn orílẹ̀-èdè tí àwọn ti fòfin dè nínú ìta ti rí Nàìjíríà wá sọ́dọ̀ àwọn bí wọn ò bá fẹ́ há sófúfú kí wọ́n mọ̀ wulẹ̀ gbéra wá níbi tí wọ́n bá ti ń bọ̀ o fún ìdí èyí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní àrífín lè ṣe gágbá lélẹ́yìí àti pé àìfinipinni ìwà ìfèèyànpèèyàn tí mara oko sanbàǹtẹ́wọ̀ gbòòrò ní ti ilẹ̀ gẹ̀ẹ́sì àtàwọn yòókù wọn tí wọ́n hù sí orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ nàìjíríà wa ni àwọn ó lò lànà adìẹ dàmí lóògùn nù àfọ̀ lẹ́yìn nípa pé àwọn náà ó kéde ìséde pé kẹ́nikẹ́ni ọmọ ti ilẹ̀ gẹ̀ẹ́sì náà máa bọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà yìí àti pé ọ̀rọ̀ yìí àwọn ó falẹ̀ mọ́ àwọn ó fomi basẹ̀ de àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì ju bí wọ́n ṣe lérò lọ torí covid-19 àti omicron ẹ̀yà rẹ̀ náà ni àmọ́ láti paṣẹ bẹ́ẹ̀ ó dàbẹ̀ pé àtẹ̀jáde pápápá kan ti jáde sígboro ayé si lórí ọ̀rọ̀ ilẹ̀ gẹ̀ẹ́sì fòfin de ọmọ nàìjíríà mọ́ rìn wá sílùú àwọn mọ́ wọ́n ni ilẹ̀ gẹ̀ẹ́sì ní àwọn ó tèrò àwọn pa àmọ́ ọkàn jẹ́ pé béèyàn bá tún fẹ́ rìn wá lásìkò yìí àwọn ó ṣeṣẹ́ gbé lànà kalẹ̀ pé ẹ ń bá ń bọ̀ kí ọ wá ti sabuké sabuké pé ara yá ara dá ṣáká fún covid nineteen àti omicron ó ṣeé ṣe kó jẹ́ pé táwọn ọmọ bèrè ni àwọn ò ní ní ẹ mọ̀ wà rárá wọ́n ń dà yẹn rò lọ́wọ́ ìròyìn yẹn pọ̀ o ọ̀pọ̀ gan o mo yá a kà ní ṣóńṣó mo yá a ṣẹnu ní déédéé síbí àwọn onídàájọ́ wa lọ́hùn hmm. ní ilé agbára bí wọ́n ti ń yẹ ìkànnì ayélujára ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ Facebook Live Fresh FM bólú ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dáhùn rẹ̀ àwọn èèyàn wa tí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbádùn wa tí ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa lórí Facebook Ọládélé Ayọ̀ Gbénga ẹ̀hẹ́n wọ́n ti mú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹ má jẹ́ kí wọ́n ráṣìírí nù dánwò ẹgbẹ́ rìsọ́ọ̀tì síbẹ̀ ọ̀hún à ń bọ̀ a kàn fẹ́ fún àwọn èèyàn ní táwọn èèyàn sọ ọládélé ayọ̀ gbẹ́ngà bólúmọ̀ gbọ́ o gbégbé ó ní òun àtàwọn ẹ̀gbọ́n òun ọkùnrin ní ntí mọ̀ múmú ló kan àyà àwọn lóko bí kérésì bá ti eh, ń bọ̀ ní ọ̀nà tí àwọn ó ti okòkọ́lẹ̀ yín gbé ó ní báwọn ó ṣe pa díẹ̀ ní máa múmú àti báwọn ó ṣe rówó blow banga àti eh, bracket bracket kọ wọ́n pè ẹni yìí rò kọ racket wọ́n máa pè ah, bracket níbo ó ní wọ́n bàbá alágbẹ̀dẹ do bicycle smoke and one will listen to foreign gbẹdùn ah okoko lẹwa civilized kiri sílẹ̀ yìí ṣe rákẹ́tì kiri tó máa ń eh, ah, dàbò gírí gbàgà ayé òṣèyẹ mọ́. f address yìí ṣe ọlọ́pàá ń bọ̀ lé. oh my gosh the only time our parents eh, free us ó ní àókò ẹyọ kan tí àwọn òbí àwọn máa ń tú àwọn lọ́rùn sílẹ̀ káwọn ó lọ bá àwọn ọ̀rẹ́ ṣeré àsìkò kérésì ni ó ní wọn ìfẹ́ káwọn tiẹ̀ lọ bá àwọn eh, ẹ̀yà èèyàn míì bí opposite sex lọ ṣeré kéré ó mọ̀ dèrè ìgele lásìkò hmm. kérésì. eré ìdádìmọ̀ mi oh ṣé ò ṣe rí. ọlọ́run ò jẹ́ ibi ah! mo ti ráàyè ọ̀kan làwọn mo bí sì bọ̀ ń bọ̀ ọ̀kan làwọn ọba bíi fún láyọ̀ ó ní heat rice àní kérésì oko kérésì abúlé ẹni ní we always go to sawmill àwọn máa ń lọ sí eh, mm. sawmill lọ́ọ̀rì kó sawdust erungi láti fi ṣe christmas food mm. ah. ẹ sì súnmọ́ city ẹni ní time tóun máa ń bírèkì kolo àyànbọ̀dé roseline time tóun máa ń bírèkì kolo piggy bank. Mm -hmm tóun ó sì fi raṣọ kóló tí mo dá ó sí lọ́dún náà mi nalẹ̀ lóko alámọ̀ white slippers mi rà sípàsì ọdún dunlop wàláì tí mo tún ṣakọ sí. ngbà tèmi ń já mo ra rédíò mm-hmm. nhr. Mm-hmm. ẹ̀yin olówó lẹ́yìn o sínú kù. oh my god bólúgbọ́n tí majid ń sọ majid abdullahi i love clothes aloko. oko la ń sọ yìí. ooo ooo ok àwọn èèyàn ti sọ̀rọ̀ oko bóyá lọ́wọ́ ìsàlẹ̀ ẹ̀ ń bá lọ́rùn oko ayaba adérónkè ayaba adérónkè oyèlédùn ẹ ṣe kérésì oko ni wálé aníṣulówó uh, we move from house to house to hit christmas nígbà tá a bá ń fi omi gbígbóná wẹ̀ tán <laughs> mm. eh, thomas àmọ́ nígbà tí a bá fi omi gbígbóná wẹ̀ tán mm. wọ́n bá wa po ti. Ah, tí àti búrẹ́dì o o ẹ sì fọṣẹ <laughs> ok kò sí wàhálà ẹ jẹ́ àwọn tẹ̀síwájú ẹ à ń retí ọwọ́ yín sí at fresh fm ìbàdàn ẹ jẹ́ àríntẹ́ ẹni sọ àní ẹ̀ńbà ti ní ìrírí kérésì oko kérésì ìletò kérésì abúlé àbí kérésì ghetto mm. kérésì ghetto náà ó fẹ́ fara pẹ́ ti apá bẹ́ẹ̀ ẹ fi iṣẹ́ sọwọ́. lójú ewé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune Omicron ó ti gbẹ̀mí èèyàn nílẹ̀ gẹ̀ẹ́sì o hmm. gẹ́gẹ́ bí ààbọ̀ tó ń wọlé ní yàjóyàjó láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún hmm. wọ́n ní ẹni tí í ṣe olóòtú àgbà ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì Boris Johnson ń ló ṣàlàyé ọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday àná yìí pé tọ̀ àwọn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣọwọ́ bí Omicron bó ṣe yàyàkúyà kalẹ̀ tó wá ń ránù káàkiri ìgboro ìlú ó ti gba ẹ̀mí ẹnìkan lọ́dọ̀ àwọn. Hmm. wọ́n ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tá a wà ńbẹ̀ yìí ni wọ́n kọ́ kẹ́fìn rẹ̀ yìí pé tọ̀ omicron ti wọ ilẹ̀ gẹ̀ẹ́sì o kí apá ńlá wọn sì ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní pápápá pé ẹ̀dọ́ o kélé má tún wá dàbí idán burúkú àti iná kíná tí kofi tó fi gbé gbogbo àgbáyé o káwọn tètè pagidínà rẹ̀ wọ́n ní tí wọ́n bá ní kọ́ lọ pé bítírì rèé o ó ti gbẹ̀mí èèyàn kan lọ́dọ̀ àwọn ṣùgbọ́n àwọn ò ní sùn àwọn ò ní wo láti lè fún àwọn èèyàn lábẹ́rẹ́ àjẹsára sí i wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ tọ̀ ó wá ní láàrin ọdún méjìdínlógún sí ọdún márùndínláàádọ́rùn-ún ní àwọn èèyàn tó jẹ́ pé eh, kínní ó ṣeé ṣe kó ètè mú balẹ̀ jù àjọ EFCC náà wá sọ̀rọ̀ lórí àti orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìwọ́n ni tọ̀ níbi tí nǹkan dé dúró yìí òṣìṣẹ́ àwọn tí ò bá tí ì gba abẹ́rẹ́ àjẹsára COVID-19 àwọn ò ní jẹ́ kó wọlé iṣẹ́ o hmm. padà sí ilé níbi ó ti ń bọ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n láwọn orílẹ̀-èdè tó wá ti gbégi dínà kó orílẹ̀-èdè nàìjíríà kó má fòwá sọ́dọ̀ wọn táwa náà sì sọdún mọ̀ pé àwọn náà gbọ́dọ̀ dé ilé bàbá tèmi rè ilé bàbá tiẹ̀ rè hmm. má fò kọjá má débẹ̀ wọ́n ní wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ kan lábẹ́nú débi pé orílẹ̀-èdè wa nàìjíríà á wò ṣe àwọn náà á wò ṣe nítorí pé ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ ṣùgbọ́n títẹ̀lé ìlànà láti lè fi gbógun ti ọ̀rọ̀ ti omicron ó jẹ́ dandan gbọ̀n tá a gbọ́dọ̀ mẹ́sẹ̀ kó gbé àwọn tó wá jẹ́ àgùnbánirọ̀ tó ń sìn rúùlù ń tiwọn ẹ̀wẹ̀wẹ̀ wọ́n ní lọ́dún 2022 àgùnbánirọ̀ tí ò bá tí ì mú ìwé wáyé pé mo ti gba abẹ́rẹ́ àjẹsára láti fi gbógun ti covid-19 àti ọ̀rọ̀ omicron yìí kò ní jọ o àyè àti lè wọlé kò lè jọ fún ẹnikẹ́ni nínú wọn síbùdó ẹ lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigerian Tribune. àwọn àgbàlú tí ẹnu wọn tọrọ ti sọ o àwọn èèkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ lábẹ́ ìkìlọ̀ pé káwọn olóṣèlú yéé máa tọwọ́ òṣèlú bọ ètò ààbò Nàìjíríà ní gbogbo ògbà ara àwọn bàbá bàbá tó sọ̀rọ̀ yìí láti rí kábíyèsí ti Sàòkòtò Sultan ti Sàòkòtò ọba uh, Alhaji Muhammad Abubakar Saad kẹta ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ OBJ àtàwọn ìkànlú míì bẹ́ẹ̀ panupọ̀ pẹ̀lú lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà nínú ẹgbẹ́ ti àtìrí Global Peace Foundation àti ẹgbẹ́ míì tàmù Vision Africa in Abuja àwọn mẹ́tẹ̀ẹ̀ta panu pọ̀ pẹ̀lú àwọn àgbàlú méjèèjì pé gbogbo ẹni adìbòyàn nípele kan àbí lẹ́ka kan lórílẹ̀‐èdè yìí tí yóò bá sọ̀rọ̀ kí wọ́n máa mọrú ọ̀rọ̀ tí wọ́n sọ lásìkò yìí kí wọ́n má fi ọ̀rọ̀ òṣèlú máa da àgbo ètò ààbò Nàìjíríà síná nírúfẹ́ àsìkò ẹlẹgẹ́ tá a wà tí nǹkan ò ṣe dáadáa lẹ́ka ààbò Nàìjíríà Sultan Sokoto OBJ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí Christian Association of Nigeria CAN àti Yakasai láti apá òkè ọya wọ́n panu pọ̀ sọ fáwọn tí ń darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn mọ mọ̀ọ́mọ̀ ṣẹkù ní o ojú ìwé ìkàùnlé ní ọgbọ̀n page thirty five ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní ṣe rí ní ojú ìwé kẹ̀hìndínlẹ́ni ogójì page thirty six Vanguard kan náà ni a ti rí ìròyìn ìwé kan tí. Ti àgbàlú kan kọ olóyè bc àkàndé wọ́n tí wọ́n fi ọwọ́ sí tó sì jẹ́ ara àwọn tí wọ́n rò nínú ọkàn wọn ẹnìkan tó jẹ́ àgbàlú òǹkọ̀wé nílẹ̀ yìí náà tó ti gbàmì ẹ̀yẹ tọ́lá mi láka lágbàáyé ẹ̀yẹn uh, Nobel laureate ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló ti ti paṣẹ ìwé yìí sọ̀rọ̀ síta pé kí ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò yìí ààrẹ Muhammadu Buhari kí wọ́n dákun lọ́ọ̀rẹ́ wá gbogbo àṣírí tí bá ń bẹ ní di ikú òjijì eléyìí tó pa agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ nílẹ̀ wa ń gbà kan olóògbé olóyè Bọ́lá Ìgè tó fi jẹ́ pé lójijì ayé rẹ̀ ni àwọn adánilóró ṣe lórí nínú ìwé ọ̀hún eléyìí tí olóyè Bísí Àkàndé ti ọkọ̀ tó pè ní ìkópa mi nínú ẹ̀ ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tóun náà ti fọwọ́ sí pé òun náà mọ̀ nípa ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ṣàlàyé pé kò tí ì sí ẹ̀rí kankan tí a lè fìdí ẹ̀ múlẹ̀ lásìkò yìí wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ìṣàkóso wọn wọ́n gbé ìgbésẹ̀ tó nípọn láti wá àwọn òbílẹ̀jẹ́ tó dẹ̀mí Bọ́lá Ìgè légbodò dòní olónìí ẹnikẹ́ni ò tí ì lè sọ pé ẹ̀rí máa jẹ́ mi ìṣó rèé pé wọ́n wá di kinní débi tọ́ lápẹ̀rẹ̀ Bọ́lá Ìgè ṣe é rántí ṣe gbàgbé ṣẹ́ ẹ̀gbàgbé ṣẹ́ ìrántí àwọn náà ni wọ́n jẹ́ mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà ilé rẹ̀ ti ń bẹ nílùú ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò ní kérésì kọjọ́ méjì lọ́jọ́ kẹtàléní ogún oṣù kejìlá ọdún 2001 àwọn géńdé agbébọn kan tí wọ́n fi òǹbò tí wọ́n fi nǹkan bojú láti wáá ṣe iṣẹ́ burúkú yìí ni wọ́n ṣe sí ọ̀hún tí wọ́n sì na pápá bora olóyè àkàndé ló jẹ́ igbákejì Bọ́lá Ìgè nígbà náà lákò tí wọ́n ń ṣèjọba ní Ọ̀yọ́ ọ̀gbani Old Ọ̀yọ́ State ní inú ìjọba ètò òṣèlú ẹlẹ́ẹ̀kejì ti àṣelọ Second Republic láàrin ọdún 1979 sí ọdún 1983 Àkàndé ọmọ nípa ìṣẹ̀mí àti ìgbésí ayé Bọ́lá Ìgè débi gẹ́ nínú ìwé wọn tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ kọ́ fi ṣàlàyé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan gudugbẹ̀ jábọ́ ká mọ̀ tanra wa ìròyìn yẹn ṣàlàyé nípa rògbòdìyàn 1983 bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ́ ojú ìwé kẹ̀hìndínlẹ́ ogójì ti Vanguard yìí ẹ̀ sì bá ẹ̀kúnrẹ́rẹ́ tí mò ń kà ọ́n ìròyìn pọ̀ nínú òwe kọ́bọ̀kọ́ rèé kọ́bọ̀kọ́ ni wọ́n ń ta Vanguard grab your copy now. now. lójú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ńlẹ̀ wa Nàìjíríà kan náà tún rèé o ẹni tí í ṣe adarí àwọn ti IMN Islamic Movement of Nigeria Sheikh Ibrahim Esak Zaki ó mà ti fẹ̀sùn kan iléeṣẹ́ elétò ààbò orílẹ̀‐èdè wa Nàìjíríà pé gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò nílẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ ta wàyí ó ní ìwà tí wọ́n wù kò yàtọ̀ sí tàwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bó ṣe ń ṣe ìrántí ọdún kẹfà léyìí tí ó fi ẹ̀sùn kàn yìí pé wọ́n pa àwọn ọmọ ẹgbẹ́ òun tó ń lọ bí ọgọ́rùn-ún níye ní Zaria ó ní ara rẹ̀ rẹ́ o láti ìgbà náà títí dàsìkò yìí kò sí nǹkan kan tí ìjọba ilẹ̀ Nàìjíríà rí ṣe sí i ó ní ìgbà tó jẹ́ pé ọ̀dàn gangan ló ti wọ́ wá nígbà tí ó tọ́ka àléébù ó ní kí ni yàtọ̀ tí agbésùmọ̀mí máa ń ṣe sí èyí tí àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà àti àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ọlọ́pàá kan tó jẹ́ pé ó jẹ́ àwọn ọlọ́pàá ọlọ́tẹlẹ̀múyẹ́ tí wọ́n jọ jùmọ̀ ṣe ń gbà náà ó ní àwọn kan wọṣọ àwọn kan ò wọṣọ àwọn kan sì da àwọn bójú débi pé èèyàn ò ní dá ẹni tí ń yìnbọn mọ̀ wọ́n sì wọ̀lú wọ́n sì bẹ̀rẹ̀ sí dàbọ̀ bo àwọn ọmọ ẹgbẹ́ òun tí wọ́n sì fi pa àwọn èèyàn tó ń lọ bíi tó lé ní ọgọ́rùn-ún níye wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ tòun ni wọ́n sì ń rí sọ ó láwọn tó wáá jẹ́ òṣìṣẹ́ ológun yìí àtàláàbò gbogbo tó kù wọ́n fi kùránì àti bíbélì wọ́n fi búra ipe àwọn ó ṣe àtìlẹ́yìn fún ìjọba ilẹ̀ nàìjíríà ni ó ní ẹ wo bójú ayé ṣe rí o ń lòun fi sọdúnmọ̀ pé kò sí àtọ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún àtàwọn agbésùmọ̀mí ọ̀rọ̀ tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Olúgbadé ẹ̀gbọ́n ló jẹ́ sí Timothy Adégòkè ló máa fẹ̀sùn kàn yí pé ẹ mà gbá ní ẹlàjà ìjọba ilẹ̀ Nàìjíríà ẹ má mà sun wọ́n mà tún fẹ́ jí òun náà gbé ó ní Ọlọ́run ló kó òun yọ ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn léyìí tí wọ́n sáré súgbà òun ó ní bíi bẹ́ẹ̀ kọ́ wọn ò bá ti jí òun gbé lọ o látàrí bí òun ṣe ń jà fún yín pé kí wọ́n má bàa tan ojú òun mẹ́bọ lórí ikú tó pa àbúrò òun léyìí tó ṣàjèjì gẹ́gẹ́ bí Olúgbadé ṣe ṣàlàyé ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé lópin ọ̀sẹ̀ ń làwọn ajínigbé kan ni wọ́n wá sí ìlú Èrúwà e tí wọ́n sì fẹ́ jí òun gbé ó ní wọ́n ti ra gabu òun tán kí wọ́n gbé òun jù sọ́kọ̀ kí wọ́n máa gbé òun lọ lókun ariwo tóun pa àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń lọ tó ń bọ̀ àwọn ọlọ́pàá tó ń lọ tó ń bọ̀ àti àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ni wọ́n sáré ṣùgbọ́n àwọn kó tó di pé òun rí wọn jábọ́ mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n sá lọ bí wọ́n dẹ̀ ṣe sá lọ àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n gbáyà wọn wọ́n lé wọn lọ tíṣẹ́ ń lọ lórí ẹ̀ ẹni tí í ṣe DPO fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kùn ti èrúwà òun náà gbìyànjú àti ọ̀gá àtàwọn àmọ̀tẹ́kùn tí gbogbo wọn sáré súgbà sálálà súgbà sọ́tún sósìn kó tó di pé orí kó òun yọ òun ni síbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má jẹ́ kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n lọ lásán pé ọlọ́run ló kó òun yọ tí wọ́n bá jẹ́ pé wọ́n gba ẹ̀mí òun náà ni òun ò bá ti lọ bẹ́ẹ̀ tefetefe tàbí kí wọ́n ti jí òun gbé lọ látàrí pé òun ń jà fún pé ikú tó pa àbúrò òun ikú ọ̀hún kì í ṣojú lásán ó sì pè fún àyẹ̀wò alukoro iléeṣẹ́ ọlọ́pàá òun náà ti sọ̀rọ̀ adéwálé òṣìfẹ̀sọ wọ́n ní ìgbésẹ̀ tí àwọn ń gbé lórí ọ̀rọ̀ náà ni pé ńgbà wọn kàn sí tí nọ́mbà rẹ̀ ọ̀ lọ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kùn tèrò àti sọ̀rọ̀ pé kò sí wàhálà àṣẹ tí ọ̀gá àwọn apalókè náà ni pé káwọn ṣiṣẹ́ tọ̀ láti lè mú àwọn kanrọjọ́gbọ́n ẹ̀dá èèyàn tí wọ́n tún fẹ́ jí òun gbé lórí pé òun jà fún ọ̀rọ̀ ikú àbúrò òun ẹ lọ tààràtà sí ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune tó ní tọ̀ ọlọ́run ṣàánú o lẹ́yìn ìgbà tí àbúrò òun kú àwọn kan tó fẹ́ jí òun gbé nílùú abínibí òun Elédùà kó ṣàánú wa àmín o. ajá balẹ̀ ń tẹ̀ síwájú ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine tọ́kalẹ̀ sílé Ìbàdàn ńbẹ̀ la yìí o abẹ́ ìbọn ni aago mẹ́sàn-án àbọ̀ ti lù afẹ́ à ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀ a máa yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í o eré kọ́lá ta ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera ń là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà àjọyọ̀ àjọ̀dún ọmọ aládé àlàáfíà twenty twenty one ó ti kò bẹ́ẹ̀ ni o ìjọ CAC olúwagbàmírí international prayer mountain ayégbé adékànbí village ibrahim gbẹ́dẹ́ ìbàdàn ló ṣàgbékalẹ̀ rẹ̀ ọjọ́ méjì ni ó fi wáyé o two days and night of marathon parade ti prince of peace festival twenty twenty one date wednesday fifteen and thursday sixteen december twenty twenty one time is nine pm till dawn daily bẹ́ẹ̀ni church auditorium ministry anointed minister of god and gospel artist among whom are abimbola praise naked success and many more victory deliverance blessing and so on down and experience divine touch of almighty god prince of peace festival twenty twenty one bẹ́ẹ̀ni àgbẹ̀ àjọjù àjọ̀dún ọmọ aládé àlàáfíà ọgbà bàgọ́ mẹ́sàn-án sálẹ́ bá ti lù ni ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ méjèèjì torin tìlù tàlùjọ làwọn máa wà níwájú ọlọ́run tàwátọ́kọ ọgbẹ́ wa gbogbo akalaye pátá lolúwa ń pè níbẹ̀ olùgbàlejò ni pásọ fẹ́lísì àbíọ́dún màmá prọfẹtẹ dr arefa demola wàwà mẹ́rin táàbìrán yìí rán lolùgbàlejò àgbà ibikíbi tẹ́ bá ti ń bọ̀ zero eight zero thirty seven zero two twenty four ten ni ẹ máa pè àjọyọ̀ àjọ̀dún ọmọ twenty twenty one kò jẹ́ kó Mou moun moun moun moun baby mama ó mà tán jonathan ṣé o travel out ni kí lórí tó fi sọ bẹ́ẹ̀ o oh, look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egbogbo bí èyí sọ̀wọ́n lágbárí báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ́lọ́ lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ̀ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń nábẹ̀ ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb àdèyí ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ̀ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti anna tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méj méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sídẹ̀ àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dó àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. báwa ti kọrin ó ní túmọ̀ alábí àjùmọ̀lá. ó yá alájọ máa jayé rúra pẹ̀lú ọ̀gá náà fújì bá wa sí. àjùmọ̀lá pàṣẹ ìjọba. Bọ́lá White ayé ìsẹ́lúlẹ̀. Àtàwọn hip hop guys ti gbogbo ayé mọ̀ sí solid magnic. Ìpàdé di solid watch lọ jàmbá. Tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìgboro Suwale. Lẹ́yìn Mr Mix wóró ní Ìbàdàn. Lọ́jọ́ Wednesday December fifteen ọdún yìí. Solid watch end of year dance ni o. Bọ́mà solid ó máa kú máa sọ̀m gbogbo Ìbàdàn máa mi jigijigijigi. Maximum security ni lọ́jọ́ yẹn gbà bẹ́ẹ̀. Àǹkárá ọ̀pá mẹ́rin tá a mú six thousand naira ni o. Ẹyin tẹ fẹ́ràn face cap nìkan ní three thousand naira. Ó ti wà ní solid watch hotel tẹ́lẹ̀ wóró ní Ìbàdàn. Wẹ́sì ọ̀sẹ̀ yóò ní fifteen ní sọ́ọ̀pàṣọ lọ́dọ̀ wa. Ẹ pè zero eight one four nine four two five zero four six. Ẹ̀ka entertainment níléeṣẹ́ solid watch group ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo jayéjayé oní fàájì la pè kẹ́jẹ́ àjọ pàdé mẹ́. A máa retí yín o. Olùkọ́ta yẹn ń tọ́ lẹ́nu tiwa kò ní tọ́ ní tọ́ títí láyà ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó bá ti kẹ́fì ìgbésẹ̀ ìw ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fajimi street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì í bó kì dalu kì jò kì jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ òwọ́n tó báyé ṣe roofing oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil iwo road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí oh zero four àyànfẹ́ ẹ má gbàgbé ilé kò ní pẹ́ dé mọ́ bíbọ̀ jésù súnmọ́ tòsí yóò yọ bí o lè lóru bó ba dé ǹjẹ́ ó jọba bí ìdí rèé tí versus ministers forum fi ń pe gbogbo àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà àtẹni tó ń kò gbẹ́lé ológo síbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan adé ministers and believers conference with afi don't manage errors èyí tó parí fún ọdún yìí ó wáyé ní ọjọ́ thursday ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún yìí thursday sixteen december twenty twenty one at benin christ evangelical church behind ibadan boys high school òkè bọ́lá ìbàdàn topic for this month is like a thief in the night at 9 a.m. Check yourself. Are you prepared? Are there ministers and believers conference featuring undiluted word of God, song ministration, questions and answers, prayer and lots more. Ministry, Apostle P.A. Alimi, Visioner and other ministers of God. Don't manage error. Hold on Thursday 16 December 2021. Come, let's examine ourselves. If he appears like a TV in the night today, will you be among the righteous? Don't manage error. Correcting believers' errors. Jesus, I with you na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one oṣù ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ́kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù mo mọ̀ ohun tí mo òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé níjọ Christ Apostolic Church Canaan land ìlú Bẹ́jú estate àkóbọ̀ Ìbàdàn eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one a máa fi yin Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ sọ wípé gbogbo ẹni tá a bá jọ wà níbẹ̀ lòun máa dáláre ṣẹ́gun fún rọ̀jò ìbùkún sórí iṣẹ́ wọn ìyìn ní kọ́kọ́rọ́ láti bèrè ohun tá a fẹ́ alẹ́ Tuesday fourteen December ọdún yìí láago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì lábẹ́ fàmì òróró yẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé àtàwọn olóyè ẹ̀mí olókìkí tọ́lọ́run máa lò Pastor Joel Akitunde the guest minister Pastor David Ọlájídé DS àkóbọ̀ lady evangelist Ṣadé taiwo lolórí ẹ̀mí àti lady evangelist bọ́sẹ̀ okunola wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọ̀làdèjì jp general evangelist cac worldwide máa wà níbẹ̀ pẹ̀lú tí wọ́n dẹ̀ tún ṣe counseling láti rí ìbùkún ọlọ́run lọ́dún twenty twenty two ìwọ náà dìde fúyà jẹ́ ká pàdé jésù ní òru ìdáhùn night of answer prayer eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one lálẹ́ tuesday fourteen december christ apostolic church Kenan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn láti january títí di december testimony ní tiwa ọlọ́run ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Hey. You reign, you ancient Zion's king, Kadosh, Kadosh. MFM Youth Region 2 presents our annual youth convention tagged Kadosh 2021 starting Friday, 17th December to Sunday, 19th December 2021. Registration starts 3 p.m. on Friday, while praise, power, and mantle service will commence at 6 p.m. same day. Ministering Pastor James Alabi. On Saturday, 18th December at 8 a.m., Pastor Remy Adeyemi, Pastor Wale Daniels, Pastor BC Adewale, Pastor Sam Olunide will be ministering. And on Sunday, Thanksgiving service will hold by 8 a.m. featuring Baba Sumishe. Venue, MFM Youth Region 2, Adulodu Iano Barracks Bus Stop, adjacent Senior Filling Station, Iwo Road, Ojo Expressway, Ibadan. Under the leadership of Pastor Dinyinka Digwega, Regional Overseer, Region 2, and Dr. DK Olukoya, General Overseer, MFM Worldwide. Come and be blessed. Àyìnbọ̀lá. Ọ̀làjú òfin òtẹ́rì ní gbogbo ibi tí wọ́n ti ń ṣayẹyẹ káàkiri àgbáyé. Ó ń bàgbà mú ṣẹ́dẹ́dẹ́ ara ní Ìsẹ́yìn Winters and Marketers Association gbé kàkàkà kalẹ̀. twenty twenty one Ọ̀yọ́ State aṣọ òfin dẹ̀. Ó máa wáyé lọ́jọ́ Thursday December sixteen ọdún yìí. Aṣọ òfin International Market Ìsẹ́yìn máa gbòbí tíbi ti rò lálejò. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ni. Pápá ìsàlẹ̀ lọ́jọ́ yẹn ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àtìyàwó Adé Guinness Kẹ́ndé ọmọ ọlọ́kùn aláṣọ òfin gbági tìlú ìwọ. àṣẹyìn ìlú ìṣẹyìn ni ọgbà gbogbo èèyàn lálejò. olùgbàlejò àgbà ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́. onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé. alága ètò lọ́jọ́ yẹn ni amòfin àgbà alhaji ahmed raji san. àtàlájà faustin sanni. ọ̀yọ́ state commissioner for special duties. information and culture minister alhaji lai muhammed lẹ́ni àyẹ̀sí pàtàkì. gbogbo olókòlókò tó jankojanko ló ń bọ̀. ọ̀gá fújì pàṣọ lélẹ́rẹ̀ wa lọ́jọ́ yẹn. gbogbo ọmọ yóò bá tàtàlá pè kẹjá dọ̀ pàdé mẹ́. àmọ́ bẹ ti yín o. Temitop Christmas Bonanza. Kérésìmesì ọdún dé. Bí a bá sọ̀rọ̀ nípa latest furniture tó múnú lédè dàbí àfin ọba temitop furniture bàbá ni wọ́n ń pè ní fada ọdọọdún ni top máa ń ṣe promo láti àsìkò yìí lọ ten percent discount ó wà lórí ọjà tẹ bá rà nílé iṣẹ́ wọn ẹ̀bùn jíjẹ tó wà fún yín lórí ọjà tẹ bá rà bó ti wù kó kéré tó ẹ máa gba tíkẹ́ẹ̀tì yìí tẹ bá ti rajà tán ní temitop àwọn àwòdámiẹ́nu furniture tilẹ̀ yìí àti tòkè òkun office tables and chairs dining set tv cabinet wine cabinet glass center table àwọn royal chairs tilẹ̀ yìí àti tòkè òkun kitchen cabinet wardrobe bẹ́ẹ̀dì àsọ̀bọ̀kọ báyà dọ̀wẹ́kẹ̀ bùsùn àtòrà orthopedic mattress tó pọ̀ rẹpẹtẹ nílé iṣẹ́ wọn sẹ́yìn náà wá rí i pé egungun bí èyí sọ̀kan lágbárí tẹ́mítọ́ furniture wà ní ẹ̀gbẹ́ tó ń wọ hospital ìwó road ìbàdàn telephone zero eight zero thirty four seventy three zero five zero six tàbí zero eight zero twenty three twenty three seventy seven thirty one tẹ́mítọ́ furniture lónìí bye bye tuyẹ̀yẹ́ furniture. bọ́lájí Jimmy promotion ní ìbàdàn. <laughs> tún yà ìlú ìbàdàn fẹ́mi títì. oṣù pàbọ̀ orin ibà. nítorí ambassadọ bọ́lájí promotion. ọgbọ̀n ọdún rẹ̀ tó ti ń bàbọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ fún àwọn olórí. ó yà ká celebrate yẹ. ká tó fàmì ẹ̀yẹ dáwọn tó ń so nígbà wọ́ wa lọ́la. top one garden kodo ìbàdàn máa gbọ́ bítíbitì èrò lálejò. wednesday december fifteen. bẹ̀rẹ̀ látago kan sandalẹ kẹlẹ lẹ legacy promotion níbẹ̀rẹ̀. àtẹgbẹ́ olùfimọ̀ ọ̀yọ́ state lápapọ̀ ló máa gba àwọn èèyàn lálejò. ọba náà bari kí n jọ tó sáyidọ̀ ṣùgbọ́n akóredé sáyidọ̀ bí. ají kamaru sọ̀nà sáyidọ̀ tó ọ̀túnba olùfimọ̀. alájà kasọ́lá abẹ́kẹ́ ọlájì rẹ̀. ají tayé sẹ́lúlà àti gbogbo àwọn olórin olùfimọ̀ pátá ló máa wà ń bẹ̀. tó máa wọn òṣèré òní tí a tàbí òkúnnù. adẹ́rù pọkọ lakọ́mọ two four four two zero eight two seven tàbí zero nine zero seven one seven five nine three one four. gbogbo olórí rẹ̀ la pè ká ẹja jọ pàdé ń bẹ̀. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pùrù ni. gbèrú nìkan kọ́ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùnrin ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner washing machine àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù sì di ti lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kàn sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ńd cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building clinic kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. ẹ̀kú ọdún wa bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kẹlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbàǹkọ́gbòsà bíi rẹfrigirétọ̀ TV jẹnẹrétọ̀ microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation sí wa lórí gbogbo lẹ̀tẹ̀ bára ní design bricks ẹ sì kó ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation jms lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. Ashhadu an la ilaha illallah. Asalaamu aleykum. Ah, àṣetáni sọ̀kalẹ̀ sínú ayé. Àṣàrà ìlú tẹ̀lé. Jùbírẹ́lì tẹ̀ wọ́n lẹ́yìn ta ní olùgbàlà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Èyí ni ìjọ agbára jẹ́tọ̀lọ́hún Alahakudin Islamiyatọ̀ Nàìjíríà fi ń pe gbogbo ènìyàn. Síjáde ọ̀rọ̀ ọlọ́run ọlọ́dọọdún pẹ̀lú wáàsí àti àdúrà alágbára ọ̀sán méje. Òru méje pẹ̀lú àwẹ̀. Ìjírá Mùkàyà. Àkòrí iṣẹ́ ìyanu àti ìgbàlà nínú Islam. Bẹ̀rẹ̀ Sunday nineteenth December títí di Sunday twenty December december twenty twenty one àárọ̀ aago mẹ́wàá ìrọ̀lẹ́ aago mẹ́rin pẹ̀lú aago mẹ́wàá alẹ́ mọ́júmọ́ kedere orílẹ̀-èdè nàìjíríà ń fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run inú ilé kọ̀ọ̀kan ń fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run olúwa ọlọ́run aláàánú olùgbàlà náà wọ́n bá olúwa ọlọ́run rẹ pàdé nínú ọgbà ìyanu lórí ilẹ̀ ìyanu kó má pàyé olódó ìbàdàn gbogbo ogun ló máa ṣẹ́gun òjò dikrola jésù samani kutuburo ban ẹni tí ọlọ́run wọ̀lẹ́wọ̀ agbára ìmọ́lẹ̀ tó ń orúkọ lọ́hùn àlá nìkan ṣoṣo. ajá balẹ̀ ajá ẹ káàbọ̀ padà láti ojú ọjà ajá balẹ̀ ìròyìn náà ni o ó sì ń tẹ̀ sọ́wọ́ iwájú tọ́ àwọn ìròyìn kan rèé tó jẹ́ pé ẹ kú àmójúbà tàbí ẹ kú ojúlọ́nà láàmọ́ kí fún ọdún tó ń bọ̀ wọ́n ní lọ́dún tó ń bọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti jẹ́ kí àwọn ènìyàn lè yìí tètè máa múra sílẹ̀ kùkù kẹ̀kẹ́ pé tó ọdún ayọ̀ là á ṣe o àmọ́ owó orí tá a máa ń san wọlé sásùnwọ̀n ìjọba yóò yàtọ̀ yóò gbé pẹ́ẹ́lí díẹ̀ lọ sókè ju ti àtẹ̀yìnwá lọ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìpawọlé lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Muhammad Nami iná ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ibi tí wọ́n fi ọ̀rọ̀ tì sí bíi tírílíọ̀nù márùn-ún owó náírà iná ni wọ́n gbà lọ́dún tá a wà yìí wọ́n wá hàn pé lọ́dún tó ń bọ̀ bá a bá tún falẹ̀ mọ́ àwọn nǹkan tá à ń ṣe lẹ̀ yìí tí owó orí tá à ń gbà tó tún lọ sókè díẹ̀ pẹ̀lú èlé owó orí ọjà value added tax èyí ó lè mú kí ètò ọrọ̀ ajé wa kó túnbọ̀ lẹ́tìkẹ̀ sí ẹ lọ tààràtà sí ojú ewé kejì ìwé ìròyìn ti Daily Sun bẹ́ẹ̀ bá dojú ewé kẹfà náà ẹ̀ bá ń bẹ̀ tí wọ́n ní àfojúsùn re níjọba ní fún abalẹ̀ ètò ọrọ̀ ajé àmọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà a kópa tiwa nípasẹ̀ sísanwó orí déédéé. Still on the matter lára àwọn ìwé lára àwọn tí wọ́n kọ sínú ìwé tí olóyè Bísí Àkàndé tí wọ́n kọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé síta wọ́n ní abala ojú ìwé ogun chapter twenty rẹ̀ ni ó sọ pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé nínú ètò òṣèlú tá a ṣe lọ bàbá ní ìbáṣe pé àwọn aláṣẹ àtọmọ ẹgbẹ́ òṣèlú All People's Party APP gbani ìbáṣe pé wọ́n ṣe ojúṣe wọn bó ṣe yẹ kí wọ́n ṣe ni olúfàlàyé ní ìbá ti jáwé olúborí ètò ìdìbò ààrẹ ọdún 1999 tí ìbá di ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà inú òwe yẹn ni ọkọ̀ yẹn sí o ṣe rí i ní èkìtì bámidélé ti sọ̀rọ̀ pé ètò ìdìbò gómìnà tí ń bọ̀ lẹ́kìtì ẹ̀ bá ṣe gbangba làṣáta o ẹ̀ bá lò lànà kọ̀rọ̀kọ́ndú dìbò abẹ́nú o direct or indirect primary o èmi kò sí nǹkan kan tí ó dì mí lọ́nà láti mú èròǹgbà mi ṣẹ Bámidélé ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóye Bánjí náà dáhùn ó ní wo pẹ̀lú bí gbogbo bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ẹnikẹ́ni ò lè mọ́ Káyọ̀dé tòun náà o hmm. ìròyìn yẹn pọ̀ ẹ lọ gba balance yẹ. lójú ewé kẹjọ ìwé ìròyìn ti Daily Sun wọ́n ní ó ti ń milẹ̀ bọ̀ báyìí ìyanṣẹ́lódì aláìní gbèdéke yó ṣẹlẹ̀ àwọn tó sì fẹ́ jẹ́ kó ṣẹlulẹ̀ ẹgbẹ́ ASUU náà ni. Hmm academic staff union of university àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí pé lọ́wọ́ táwọn wà yìí o ìyanṣẹ́lódì aláìní gbèdéke làwọn ò fi pẹ́ ta ọ̀rọ̀ àdéhùn ọdún two thousand and nine tí ìjọba bá ti kọ̀ láti ṣíkà àdéhùn tí wọ́n yẹ̀ gẹ̀rẹ̀ kúrò níbi àfàdéhùn tì sí ìyanṣẹ́lódì aláìní gbèdéke làwọn fi káàdì rẹ̀ ńlẹ̀ ẹni ó sọ̀rọ̀ ẹni tí ṣalága fún ẹgbẹ́ ti asu ní Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra Uzo Oyebiana ń ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lábala ti ìsàlẹ̀ rẹ̀ ni wọ́n ti ní agbẹjọ́rò kanu ó ní òun ó gbé àjọ ẹ̀ṣọ́ ọ̀tọ́lẹ̀múyẹ́ DSS rélé ẹjọ́ o torí pé wọ́n ti ń tẹ̀ ẹ̀tọ́ kanu lójúmọ́lẹ̀ ẹ fi sáhàámọ́ lọ́nà ẹ̀tọ́ ìnínú ẹ̀ẹ̀kejì ẹ̀ tí ì gbé ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ ẹ sì fi falẹ̀ bí ọ̀kùn ẹ tún wá lọ gba ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mọkànlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ twenty one times yípe afẹ́ ṣàyẹ̀wò afẹ́ ṣàyẹ̀wò wọn ní kí ló dé gan tó fi le tó bẹ́ẹ̀ wọ́n ti kọ ìwé báyàbáyà wọ́n sì ti fi ṣọwọ́ sí iwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí ń bẹ lábújá láti ẹnu ẹni tí í ṣe agbẹjọ́rò kanu Maxwell ọ̀pára yìí pé irọ́ o ẹ lè máa tẹ̀tọ́ rẹ̀ lójúmọ́lẹ̀ ká sì máa wòran bẹ́ẹ̀. tọ́ ajá àbálẹ̀ ẹ̀jẹ̀ á tún sún sí ọwọ́ òkè lọ́hùn-ún a tún fẹ́ mú kéde wá sétìgbọ̀ yìí ni ẹlẹ́mẹ̀ọ́. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. sí oní gbádùn lè rántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pe àmà àṣálẹ̀ yìí grace night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ kẹyìn fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní all of grace jọjọ center liberty road ìbàdàn lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ àlàbí láre tẹríba tó rí ṣe esther ìgbẹ́kẹ̀lé balógun òbíjì ojú mi ṣẹ́gun ajídára tó fi mọ́ rẹ́bà chapel international church olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí bíi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob àti ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà ní mc aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀rẹ̀ late madam victoria ọlákìíta àjànàkú jp túbọ̀ máa sùn láyà olùgbàlà níbi tí ìpèyà ò ní sí mọ́ ó dàárọ̀ olùkéde rotimi àjànàkú ọmọ eré ìjogún ọ̀la <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate <laughs> i don't get certificate as you for go get certificate now. okay go school go get your certificate now e don too late which should accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state They admit candidates for certificate and diploma courses in theater, film and media studies for 2021-2022 academic session. wetin be the qualification? five credits pass for teaching teacher's grade Two or four or five credits wey go include English language, English literature for WAEC, GCE or NECO at one or two cities. Special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey I go wakala log on to my.tasweb.edu.ng to apply. na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. Oh, yes, pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́dá rẹ rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹ̀tẹ̀ sìkáyọ̀ olúbóyè cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn president cac worldwide jésù yóò jọba lórí ogun ẹ ìwọ ni kò má fìdí mọ́lé ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún ní fi wọ́n máa ń ṣe nìyẹn di àṣìwájú christmas stroke new year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí iṣẹ́ ìgúnpọ̀ ní kọ́lé bó o bá lè jàǹfààní promo yìí o soríire nìyẹn wọ́n máa ń ṣeré bíi banana island lẹ́kọ̀ọ́ ti ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira péré wọ́n máa ń sọ́lá ṣeré láyégun olómi àti diamond city wọn ní mẹ́ni àmúbàdàn three three hundred and fifty thousand women sanctuary ajibọdẹ two point three million kódà ilẹ̀ wọn làbújá àti lọ́rí òǹjọ́lá promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilé máa fi àwọn ẹ̀bùn bíi plasma tv deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fàjẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní women city kó o má bàa bọ́ sọ́wọ́ ẹ yọjú sí women building nídojúkọ olówó ti fowó sàánú complex ìgbó road nílùú ìbàdàn zero eight one forty one thirty three twenty six eighty five tàbí zero eight one sixty six zero seven thirty four fifteen. ajá balẹ̀ ajá balẹ̀. ìgbìmọ̀ aláṣẹ ìjọ àpọ́stẹ́lì ti Kristi Supreme Council wọ́n fi tìfẹ́tìfẹ́ pè gbogbo èèyàn síbi ìsìn ayẹyẹ ọjọ́ bíi Kristi eléyìí tí yóò wáyé lọ́jọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty tá a wà yìí bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ gẹ́gẹ́ nínú ìjọ wa CAC oníyanrìn coordinating council olùkéde ìgbìmọ̀ akọrin àpapọ̀ ẹkùn ìbàdàn the choir executive ìbàdàn chapter. tọ́ ìròyìn ajá àbálẹ̀ ń wọ bí kùkùdù lọ àmọ́ àwọn kan ti bá aṣíwájú bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ wọ́n ní aṣíwájú bọ́lá ahmed tinubu ó dùn níyàn ó dùn lọ́kàn lọ́bẹ̀ lóòótọ́ àmọ́ èròǹgbà ti díje dupò ààrẹ lọ́dún 2023 tọwọ́ rẹ̀ bọlẹ̀ àmọ̀ràn yìí náà ló sì ń wá láti ọ̀dọ̀ àwọn èèkàn kùgbù kan lọ́ti ẹ̀yà Ìndígbò wọ́n ní kí Bọ́lá Ahmed Tinubu kó má díje dupò ààrẹ o lọ́dún 2023 kó fún ẹ̀yà Ìgbò láàyè láti lọ díje dupò èyí ń báwọn àwo gédéńgbé Alimadu Sheriff Yari àwọn méjèèjì làwọn fẹ́ ṣe alága àpapọ̀ gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọ́n ti lọ ṣèpàdé làbújá báyìí pé ẹ̀dẹ́kun dábọ̀ ẹ má jẹ́ àtòrí ètò òdìbò alága káwá fi dẹgbẹ́rú 2023 ó kù sáátà bó o la ṣe ṣe é wọ́n ní gbogbo òyìn ni wọ́n ń ṣètò lé lórí báyìí àwọn ti Alimodu Sheriff wọ́n ń toṣọ mọ́ àwọn ti Yari náà wọ́n ń toṣọ mọ́ ọ̀la ó ń bẹ lójú ewé kẹtàlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune. lórí ti dúkù kan tí ń bẹ láàrin ilẹ̀ wa Nàìjíríà àti ilẹ̀ UAE lórí ìlànà ń tẹ̀lé tí ọkọ̀ bàálù fi ń gbéra lọ́hùn wá sí àhín àti ní àhín sí ọ̀hún wọ́n ní wàhálà ìtún ti bá bòmí ìyọ o torí ilẹ̀ UAE ti pàṣẹ pé káwọn bàálù ilẹ̀ òkèrè àwọn foreign airlines kankan kí wọ́n má gbé ọmọ Nàìjíríà kankan wá sí UAE lásìkò yìí ńgbà àwọn oníròyìn sì fi mú fúnlẹ̀ dé ọ̀dọ̀ àwọn aláṣẹ Nàìjíríà pé bó lẹ́sẹ̀ dáhùn eléyìí báyìí ní ìsìn tí wọ́n fi yín lápè ẹni ọ̀hún tí wọ́n lọ rèé bá tí wọ́n fi ta kókó ogun ibi tí ó ti sọ̀rọ̀ ló kọ̀ ní òun bísí lọ́wọ́ òun ò tí ì lè dáhùn gbogbo eléyìí o tọ. sẹ́rí ní abẹ́ ìròyìn ìròyìn ayọ̀ kan ni ó tò lọ́wọ́wọ́ pẹ̀lú aṣọ gbẹ̀gẹ̀rẹ̀ aṣọ ìkẹ́kọ̀ọ́jáde tí wọ́n sì ń rẹ́rìn músẹ́. Hmm. wọ́n ní àjọ tó ń ṣe kò kárí ètò fásitì káàkiri nàìjíríà NUC wọ́n mọ̀ ti kéde fásitì eléyìí tó wá àyà àmì jù tọ́lá àmì la ka tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wo bọ̀ ní gbogbo nàìjíríà fọ́dún twenty twenty one ṣe é fẹ́ mọ̀ mm. kí lẹ pé. you why. you why. again. you why. you àìná lèyàn lè pẹnu pé why. ibi sẹ́mọ́ǹtì ti gbé dunlẹ̀. NUC ti kéde fásitì ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí fásitì tí ó